the relationship between yourself. Don't harbor ill feeling towards each other. Do not, you know, allow the seed of discord and disunity to, to, to, to, to germinate amongst you. Not to talk of it growing itself. That is what, you know, Allah subhanahu wa ta'ala said. The eh, Turjuman Quran say that this is a strong one against discord and disunity, and that, that for you to actually show that definitely you understand the deen of Allah subhanahu wa ta'ala, you just have to straighten this. And that is why the Prophet said. Allah أخبركم بأفضل من درجة الصيام والصلاة والصدقة Shouldn't I tell you something which is more meritorious in rank before Allah than even fasting, than even salat, than even sadaqah, zakat. The companions were all ears. What can that be? The Prophet ﷺ said, It's that way. Strengthening the relationship between you and your, between yourselves, such that children disunity, discord, we're not allowed to foster. By so doing, the Prophet ﷺ said, فَإِنَّ الْفَسَادَ that الْبَيْءٍ Because allowing schism, disunity, or discord to exist between you, you know, destruction of straightening, you know, acting contrary to straightening the, you know, the relationship between yourselves, it is the shaver. In another tradition, he said, I'm not talking of shaving of the head. I'm shaving, I'm talking of shaving of all good, the goodness in the society. Because when there is no, when the relationship between you, you and yourself is not straightened, there will be disunity. There will be discord there will be enmity. Goodness will not prosper. In fact, there will be no goodness because you look at one another with suspicion. When you look at yourself with suspicion, you, there will be no trust. When there is no trust, there is no pro- there's not going to be progress. You know? And anything can, can come up from there, from corruption to all sorts of things. Because of that, uh, it, uh, it is very important that we straighten the relationship between ourselves. Now, and uh, restrain, you know, staying clear, very clear from envy. Now, لأن الحسد يورث العداوة والبغضاء because envy breeds enmity and ill feeling وضعف الإيمان it weakens your faith in Almighty Allah subhanahu wa ta'ala if anyone has anything it, should it may it be money position or material things. As a Muslim, you should first of all know that there is one thing Allah has bestowed you with that makes you better than anybody except anyone who has more of that thing. What is that? Al-Hidayah, guidance to the deen of Allah subhanahu wa ta'ala because that is the filter that fills a successful person and a failure in the day of judgment. Allah subhanahu wa ta'ala said, كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زهزع عن النار وأدخل الجنة فقد فاز Every soul shall have a taste of death. We experience the pang of death. All the deeds your practices on the surface of this heart, that is in life, you will not have a recompense for it on the day of judgment. And on that day of judgment, anyone who is saved from entering hellfire and who is now given the guarantee, the certified certificate of Jannah, that is a successful person. What will ensure that certified certificate? Iman. So, What one should strengthen further is, is one's demand. If anyone has better, t- many material things more than you, as a believer, your prayer for him, for such a person, is that it should not be a means of his destruction in the day of judgment. And you should be very thankful to Allah subhanahu wa ta'ala Maybe Allah subhanahu wa ta'ala knows that you, if you had been granted say, you will not be able to manage it in a way that will ensure your success in the day of judgment. That is why Allah subhanahu wa ta'ala has denied you of it. The Prophet sallallahu alayhi wa sallam says, Ithnatani yakrahuma ban Adam. Two things, son of Adam, detest them. Yakrahul maut. وهو خير له من الفتنة the son of Adam detests death but death is better for him than being subjected to trials that take him out of Iman that takes away his faith from him such that will make him end up in hellfire ويكره قلة المال he detests you know smallness of means. He or she wants this, wants that, wants that. وقلة المال خير له من الحساب and for and smallness of means is better for him than accounting in the day of judgment. In an authentic tradition of the Prophet wasallam, the Prophet wasallam said, 500 years after all other prophets must have entered Jannah. It is after that that Nabiullah da, uh, Sulaiman sallallahu will be able to enter Jannah. Why? He will account for all those riches and power Allah has given him. So as, as a result of that, a Muslim is expected to express envy in a particular way because it's an attribute Allah subhanahu wa ta'ala has created us with which which you use positively. That is why the Prophet ﷺ said, La hasad illa fi You don't envy any person except the person who has two things, two attributes, two goodness. One who is learned and is not only learned in form of informations, he has read this and read that. No, but at the same time, putting this thing into practice. You feel like, ah, in the day of judgment, this guy will be far, far ahead of me. Oh Allah, bless him more, but don't deny me. I am asking for the same thing. Even if Allah subhanahu wa ta'ala has not given you the willpower to do as much as him, you will have the reward because you crave for it, for goodness. Or another person who is so opulent, is rich, he or she is rich, and is disbursing this richness in goodness. You know, the needy, the have-nots, building the mosque, you know, you don't even see the sign of the riches in him because he is never involving conspicuous consumption. When the riches comes to him, is things of where he will invest it in human or good upbringing of the society. You know, as a Muslim, you feel, ah, this one is, you know, is is doing the, these things the way Allah Subhanahu wa Taala has enjoined the Prophet Sallallahu Alaihi Wasallam to teach us to do this. So you become envious that, oh, if had you pray that Allah bless his deeds or our deeds, but at the same time say, oh, Allah, if you had given me this opportunity too, I would have surpassed this person in these meritorious acts. You have your reward full. Even though you don't, you never had the money, and you never had you know, opportunity to disperse it, Allah subhanahu wa ta'ala will give you the reward. But at the same time, if you see someone who is very opulent or rich and uh, disposing it in goodness, and you feel, ah, this one doesn't even know how to enjoy life. If I were him, I will import the most beautiful woman from from India. You know, I will do this, I do that. I will gather, I will invite social musicians to come and sing in the society. The society will be busy all the time. I will invite Manchester and Arsenal or Chelsea or what do you call them? You know, the craze of the Ummah now. You see elderly people, even so-called people associated with knowledge, gathering around some naked individual who should be sympathized with running around on a leather, a round leather object. SubhanAllah. And they'll be shouting. Someone saying, This is my own team, that is my team. Let's bet it, let's do this. SubhanAllah. A disaster, a calamity that, that befall the ummah. Take, just take, because people have forgotten that time, your time is your life. Your time is your life. Whatever you spend it upon, you know, you, that is what you are spending your life upon. That time you spend wastefully on these kind of affairs, you cannot regain it back again in life. You know? You find even most of those who sit down doing this, if you ask them to recite Surah Al-Fatiha, you can, they can't recite Surah Al-Fatiha correctly if they had spent only one-tenth of the time they expend on this pastime on trying to improve their Surah Al-Fatiha, it will have been a source of happiness for them in this world and the hereafter. SubhanAllah. This is it. So a person would have felt that, no, this guy who is spending his money building mosques, you know, solving the problem of the poor, you know, the needies, the have-nots in the society. He or she doesn't know how to expend his or her money. If I were in his or her shoes, this is how I would have disposed it. Even though he never did that, he will have that sin. That is why it is very imperative at every point in time for every person to be very cautious. What you think, what you say, and what you do as a Muslim. You know, you don't envy any person except one who is doing good. And uh, how do you envy him or her? You ask Allah subhanahu wa ta'ala to grant him more of that so that you'll be able to solve the problem of the society. And you praise, you pray to Allah to grant, to give you more than him or her so that we'll be able to do better than him. By so doing, you know, that kind of envy will be what? Progressive envy. That is it. You know, the type of envy that we allow the society to, to develop further. Because when you see such a person, you will not have any ill feeling or enmity towards him or her. Rather, you do what? You love him. And by so doing, you know, the society will progress better. Now, ah, Yorùbá, <laughs> subhanallah, <laughs> ah, ikọ̀ ìṣenúnibí ni gbogbo òmúnilọ́ta àtúnṣe ṣe é ṣe lórí rẹ̀ yàtọ̀ sẹ́ni tí ń bọ́ sọ̀tà torí inú níbí ni dáadáa tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ó bá bọ́mọ lọ́wọ́ kò ní kò ní fi mú ọlọ́tàn kò ní filẹ̀ ní pé ọmọ wípé bí kí n tó dé sí ọ lọ́wọ́ ní dáadáa kọ́ bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ kọ́ dẹni àná tó fi jẹ́ pé nínú àwùjọ ọ̀gọ́rọ̀ tí máa ń ṣẹlẹ̀ ní pé tẹ bá rí àwọn èèyàn nísìn wọ́n rẹ́ nìkan tó ní mọ́tò ìrònú wọn ni pé ọ̀fẹ́ máa rin sẹ̀nà tí wọ́n bá rẹ́ nìkan tó wọ́ rẹ̀ mókè. ìwò tí wọ́n máa wò ni pé ọ̀fẹ́ ẹ̀tẹ́ náà. tẹ́ẹ̀mọ́rẹ́ nìkan tó jẹ́ wípé nǹkan dáa fún ọwọ́ à ń pò ọ̀fẹ́ bọ́rẹ́ lẹ́nu kí ni bí eléyìí inú níbí ni tí Islam kọ torí pé kí ni inú níbí ni ìmọ̀ bí ọ̀tá àti ìmáfọkàntán rẹ̀ tán láwùjọ. but ntọ́nà ọba dá ni bó o la ṣe lò ó ọ̀bẹ lójú méjì ni bá a ṣe lè fi ṣe dáadáa bẹ́ẹ̀ náà ni aburú wà fún náà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ yìí pé èyí báyàn èyí nínú ni bí ni síyàn àfi lórí nǹkan méjì ẹni tó nímọ̀ tí wọ́n á mú lò sàmọ̀ yìí pé ìkẹ́ ni but bó o lè yàn ó ṣe ṣe èèyàn ó máa ṣàdúrà fún kọ́lọ́n má kọ ìdí àìmáṣe kọ́ má kọ sí lọ́dọ̀ but èèyàn àmọ́ bẹ́ẹ̀ lọ́wọ́n ba wọ́n lọ́wọ́n ba jẹ́mi náà ó lè ṣe ń tọ́ dáa ju tiẹ̀ lọ sẹ́ẹ̀mọ̀ pé àfi sọ́kàn wípé kí tiẹ̀ lọ lẹ̀ bọ̀dà ń tọrọ pé kí tiwa kó ṣe kí ni kó lu ókè. Okay eléyìí kí ni máa bí competition láwùjọ competition ti dáadáa ẹni tó níhun inú rẹ̀ ó máa dùn sí tori torí pé inú rẹ̀ ń dùn sí eti bí wọ́n ò tiẹ̀ tí ì ní bí ìgbà tó o ti ní náà ni tó ní inú rẹ̀ ń dùn sí i tàbẹ́ni tó yẹ pé ọlọ́rọ̀ látara apọ́ lọ́rọ̀ ọwọ́ alẹ́sìn pẹ̀lú ẹ̀ ọgbọ́rọ̀ yìí ọmọ bá a ṣe ná owó ó ń tọ́jú ẹbí ó ń tọ́jú ara ó ń tọ́jú ẹ aláìní ó ń tọ́jú àwọn arìnrìnàjò àwọn ọmọ òrukàn àwọn opó ó ń ṣe dáadáa sáwùjọ ah, èèyàn wá wò pé ah, lágbáyà ló ti falẹ̀ ya dáadáa báyìí lórí dáadáa ah, ìwọ ọlọ́run ọba má bàjẹ́ fún o ṣùgbọ́n fèmí náà ní agbára láti ṣe ń tọ́da ju tiẹ̀ lọ èèyàn lè má rè ṣe yóò máa gbá ládàá ládàá eléyìí ni irú inú ni bí ni tí mùsùlùmí tí Islam fẹ́ ká ní kìí ṣe ìrìnnàbí ni wípé ó gbọ́dọ̀ bàjẹ́ torí wípé inú ni bí ni wípé kó bàjẹ́ òun ìmọ̀ bí ọ̀tá ìmọ̀ bí ìwà ìtẹ̀mbẹ̀lẹ̀kun ìdẹ̀ máa jẹ́ kí ìgbàgbọ́ èèyàn kó lọ́ọ̀lẹ̀ ìgbàgbọ́ sínú ọlọ́run bò ń lọ́ọ̀lẹ̀ tó ẹni tí ó ní nǹkan tó ń wò wípé àfikọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ tó ń túmọ̀ sí ni pé ọlọ́wọ́n ọ̀mọ́ tó ṣùgbọ́n ẹni tó nígbàgbọ́ sọ́ba adẹ́dàá Allah subhanahu wa ta'ala yóò mọ̀ pé ọlọ́run ọba ti tó dáa èyí tó fún ọ nínú àwọn nǹkan pọ̀ tó fún ọ tí ò fún òun torí pé kí ni ọlá níyọnu ìwọ lè sùn bó ṣe wù ọ́ ó lè rìn bó ṣe wọ òun ò lè rìn bẹ́ẹ̀ kìí sẹ́yìn nìkan ibi tóun bá ti ń ṣèṣirò níjọ́ gbẹ̀ǹdẹ̀ àlìkíyàmà ìwọ́lé ti kọjá torí pé kí ni òjíṣẹ́ náà Muhammad sallallahu alayhi wa sallam ó ní nǹkan méjì ọmọ ànábì adama kórìíra rẹ̀ dáa fún jù ó kórìíra kú ṣùgbọ́n kí ó kú ju wípé rẹ̀ dojúrú kọ́mọ́ lọ. gbàtí nǹkan yìí ń da fún un tó ń ṣègbàgbọ́ tó ń kírun wákàtí márùn tó ń ṣe gbogbo ẹ̀ dáadáa ọ̀dà kọ́ báyìí lọ ju wípé kọ́ wá dìdàkudà sáyé kátùbọ̀tán rẹ̀ mọ́ da lọ. ó lé kejì ó kórìíra yìí pé kíkiní ọmọ bua ṣeréṣeré kọ́ mọ́ wàá gbẹ̀mù òjíṣẹ́ náà sọ́la àṣọ làwọn sọ yìí pé kọ́ mọ́ wá ṣeréṣeré. kọjá yìí pé ń jọ gbẹ̀ǹdẹ̀ àlìkí amáǹgbà tí ọba ṣe sírò yóò tètè bọ́ ń bẹ̀ ọ́ dáa ju gbẹ̀mù tó jẹ́ pé bóyá gbìyì ni ó ṣe sínú náà lọ. torí odindi anabi anabi sulaiman sallallahu lẹ́yìn ìgbà táwọn anabi yòókù ti wà lìjẹ́ náà ka alifi sanati mímà tẹ̀rùdù ọjọ́ kan lọ́hùn ọgọ́rùn-ún ọdún láyé ni ìdajì ọjọ́ ní ọ́fíìsì ìṣirò lọ́hùn ìdajì ọjọ́ yẹn yóò jẹ́ five hundred years láyé bí subhanallah ọ̀dẹ̀ rí tò torí gbogbo bó ṣe ń tò pẹ̀lú ìtọ́sọ́nà ọlọ́run ọba ni bó ṣe rí tò tóun yóò fi ìdajì ọjọ́ yóò fi ṣèṣirò ẹni tí ọ̀wá rí tò bóun ni ó ṣe jẹ́ ló fi jẹ́ pé gbogbo ìgbà kí mùsùlùmí ọmọ àmọ̀ wípé à ọlọ́run kẹ́hùn kí ló fi kẹ́ ọ ó fi gbàgbọ́ kẹ́ ọ ó ń lo pìyà ẹni tí ọba ní òní rálìjẹ́ náà wọ ọlọ́run ti fún ọ kọ́ má bọ́ lọ́ọ́ máa ṣe gbìyànjú lé lórí tó ń bá wá ń wo tí ò fi ìgbàgbọ́ nínú ọlọ́run ọba gbé yóò wá pa ìgbàgbọ́ rẹ lára ìmánì rẹ lára ìgbẹ̀yìngbẹ̀yìn kí ni ó wà dà ọ̀wà nírí nǹkan jábọ̀ kọ́lọ́n ọ̀yà ọ̀yà bẹ́ẹ̀ náà. وحب الدنيا وما فيها على غير قصد شرعي ìmà inú ni bí ni máa bí ìfẹ́ràn ayé à ẹ sáàjì àṣejáre bàbá dọ́hùn àmọ́ yanjú yòókù tí máa sábà bínú wà máa fìyà àti máa lé gbogbo tí ń bẹnu alẹ́ yé ala ghayr qasd shar'i láì fi ti ojú ọ̀nà tí ọlọ́run ọba làálẹ̀ lójú ọ̀nà ṣẹ̀rí àgbémọ̀ wípé à tá a bá pààyàn rẹ̀ ká téèyàn ọba jẹ́yàn kò ní í jẹ́yàn tí mùsùlùmí mọ̀ sọ́wọ́ èyí gbólóhùn ó ti sọ di kèfèrí ó ti jáde kúrò nínú Islam torí pé láàyè láàyè náà lè ẹ̀yìn lọ́lá ilà àbí tọ́ àti lọ ntọ́lọ́run ọba ti palẹ́ bùbù fún yàn ọwọ́ ò lè tẹ̀ àfi ni pẹ̀lú sí pẹ́pẹ́ ń forúfọ́ bá dé Allah subhanahu wa ta'ala náà. الأمر ببر الوالدين نعم والإحسان إليهما نعم ìmá ṣe dáadáa sí àwọn òbí méjèèjì Allah subhanahu wa ta'ala ó ṣe eléyìí ní ọ̀ranyàn fún gbogbo èèyàn pàápàá jùlọ olùgbàgbọ́ òdodo ẹnikẹ́ni tó bá wá ń pèpè sójú ọ̀dọ̀ dáhùn tó sàlàfíà ó gbọ́dọ̀ mú eléyìí ní kókó gáà torí pé kí ni ìṣe dáadáa sáwọn òbí méjèèjì ah, ọlọ́run ọba fi ṣe sábàbí oríire tọ́pọ̀ tọ́jẹ́ wípé téèyàn bá ṣe òdì kejì rẹ̀ téèyàn bá ṣe dáadáa sáwọn òbí méjèèjì ọlọ́run ọba máa ń fi ṣe sábàbí o kí ayé ó dojúrú fún yàn torí kọ́run rẹ̀ ó lè má bàa sùn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ó ní atani jibril ó ní Jibril wá bá mi faqala ó wá sọ fún mi pé ya Muhammad ya Muhammad sallallahu alaihi wa sallam man adraka ahada walidayi ẹnikẹ́ni tó bá bá ọ̀kan nínú àwọn òbí rẹ̀ méjèèjì láyé sallallahu alaihi famata ó wá láyé òun náà wá jáde láyé fadakala aljanna fadakala fadakala kọ̀ wá rí nǹkan kan ṣe sí wọn ní dáadáa débi pé yóò fi ṣe sábàbí oríire tó fi rálì jẹ́nà wọ̀ ọwọ́ àwọ̀nà fa abadahu lọ wọ́n ni a ìpa ọlọ́run ti parun ẹni ìparun ni ọlọ́run ti ṣe lẹ́ni ìparun ìgbà tó ṣe báyìí tọ́sí tí Jibril sọ báyìí tán ọwọ́ aṣọ fún jìṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lọ̀ kó àmì sọ pé àmì ntọ́lọ́run ọba tí ọlọ́run ọba ní kí n sọ fún ọ̀hún wípé ẹnikẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ Ah, kọlọ àdánù ti bá kọlọ ní ọ pàdánù sọpá mi òjíṣẹ́ ńlá ni mo ní àmì fọkútù àmì mo bá yà sọ pé àmì torí pé wọ́n rán ni pé kó sọ fún mi pé kí n sàmì òun náà sọ tiẹ̀ náà kọ́lá ya Muhammad sallallahu alayhi wa sallam ó tún wá fi kún man adraka shahr ramadan famata falam yughfar lahu fa udkhila an-nar fa ab'adahu Allah ẹnikẹ́ni tí. Ramadan bá balaye kò wá ráàyè lo opportunity Ramadan kó ṣe dáadáa tí ó fi di pé ọlọ́run ọba wà foríjìn yóò wá dẹni tí ẹni ìparun ni iná lọ tọ̀ sí iná ni ẹni iná ni òjíṣẹ́ náà sọ àṣàlá Jibril tó máa sọ fún mi pé kul amin sọ pé amin fọkúlùtù amin mo rí amin o qala wa man dhukirtu indahu ẹnikẹ́ni tí wọ́n bá dá kọ mi lọ́dọ̀ rẹ̀ fọlẹ́mi yóò sọ́lẹ̀ àlẹ́ yà sọ́lẹ̀ àlẹ́ ọ̀sọ́lẹ̀ kò wá sọ sàlátù fún mi fàmáta ọwọ́ ajáde láyé fọdọ́kọlẹ̀ náírà ọwọ́ àtàrà ẹ̀yìn wọ́nà fọ àbọ̀dọ̀lọ́ pé a ah, kọ́lọ́ngà ọba kò lè jìnnà sí kẹrẹ mi mọ́ tètè sọpá àmì. òjíṣẹ́ náà sọ̀rọ̀ tó wá sọ yìí pé ìtìnnẹ́ni yu'ajjiluhum Allahu fi dunya nǹkan méjì ọlọ́run ọba tètè máa fìyà rẹ̀ jẹni tó bá ṣe láyé kó tó kó tó kó sínú gbẹmùyà lọ́run kí ni àkọ́kọ́ alibaghi ìbalẹ̀ jẹ́ da àwùjọ rú ìmọ̀ gbẹ́tọ̀ ẹlẹ́tọ̀ fún o lè jágbà òfun lápọ̀nlé yẹ o lè jẹ́ ọmọdé òkú mọ́ra o lè jó lórí kò fojú àánú wo àwọn tí ń bẹ nísàlẹ̀ o lè jẹ́ àwọn tí ń bẹ nísàlẹ̀ náà wọn ò fi àdúrà ran àwọn tí ń bẹ lókè lọ́wọ́ kọ́lọ́run ọkọ́ wọn máa ṣe torí bó ṣe wà lábàtà bẹ́ẹ̀ ni lọ́wọ́ gbàǹjà kí lè kejì uququl walidayn kí ni ẹ̀ṣẹ̀ kejì tó jẹ́ pé téèyàn bá ṣe ṣẹ̀ láyé ọlọ́run ọba yóò fún yẹn yóò jẹ ìyà lọ́run o ṣùgbọ́n yóò tètè fún un ní àwọn mọ̀kọ́dìmáàtì ìyà kan láyé ná wípé gbàmú lélẹ́yìí máa jẹ léyìí dání ná kó tó wá pàdé mi lọ́hùn èyí ò ní wípé kí má pọ́n òbí rẹ̀ lé kí má sì dáadáa sóbì. débi kó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó ń sọ fún sayidina ibn Mas'ud radiyallahu anhuma ó ní ahabu amali ilallah ntọ́lọ́lájú nínú sẹ́tọ́lọ́hún ọba fẹ́ ká máa ṣe as-salatu li waqtiha tásìkò òun bá ti tó kákì lẹ́yìn rẹ̀ kínní thumma birrul walidayn lẹ́yìn rẹ̀ kásì dáadáa sáwọn òbí wa méjèèjì thumma jihad fi sabilillah lẹ́yìn rẹ̀ ní ká gbìyànjú sójú ọ̀nà ọlọ́run ọba. débi kó jíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé arba'u nǹkan mẹ́rin mọ̀nà amílà mìlà amílì àyà nínú sẹ́ẹ̀rì ẹni tí ń bẹ láyé tẹ́júrì ilẹ̀ amuwat láàdáa rẹ̀ ilẹ̀ máa bá òkú rọ́jùlùn tẹ́rẹ̀kà àkìbàn sọ́ọ̀lẹ̀ ẹni tó fọmọ rí lẹ̀ sẹ́yìn yẹ́dìcú lọ́hù yẹ́dìcú lẹ́hù. yanfa'uhu du'ahu ọmọ rẹ̀ yìí wọ́n ń ṣàdúrà fóbi rẹ̀ nígbà tí bàbá lọ tán ọlẹ́sìn ló fi jẹ́ pé nǹkan pàtàkì téèyàn gbọ́dọ̀ kọ́kọ́ fi ṣe dáadáa sóbi rẹ̀ tí òbí bá ti lọ tán òní kó ṣe dáadáa kó tún àárín wọn bá ṣe kó gbogbo àdúrà tí ń bá gbogbo dáadáa tí ń bá ń ṣe òbí yóò warajulun tasaddaqa bi sadaqatin jariya àtẹni tó jẹ́ pé ó ṣe sàrà àti máa sàn min ba'dihi tí ó lè máa sàn bá lahu ajruhu ajruha ma jarrat ba'dahu tó jẹ́ pé ládàá rẹ̀ ó máa lè sàn bá nínú sàárè ó lè gbẹ́ kànga ó lè kọ́ mọ́ṣáláṣí àwọn oríṣiríṣi nǹkan dáadáa báwọn tó jẹ́ pé gbogbo ògbà táwọn èèyàn bá ti ń ṣàǹfààní nǹkan wọn bá ti mú lò ó lè fi kùránì lẹ̀ ó lè kóyàn nímọ̀ tí wọ́n bá ti ń lò ó lórí dáadáa báwọn yóò mọ̀ gbáradá rẹ̀. ọ̀kan nínú Sayyidina Ibn eh, Abi Sa'id al-Khudri radiyallahu anhuma ó ní òjíṣẹ́ lọ́sọ̀lá sọ wípé fún ẹnìkan ọwọ́ abójíṣẹ́ lọ́sọ̀lá ó ní. Ah, mo fẹ́ bọ́ lọ jagun kí ló jíṣẹ́ náà sàásánà sọ ó ní arjẹ́ ila abawaik lọ bá àwọn òbí rẹ̀ méjèèjì fastadhin huma kọ́kọ́ gba yọ̀ǹda wọn náà fa in adhina tí wọ́n bá gbà fún ọ fa in adhina lak fajahid tí wọ́n bá gbà fún ọ tí wọ́n yọ̀ǹda ọ̀ya lọ ṣe jihad wa illa faburhuma tí wọn ò bá gbà má kọ̀ sí wọn lẹ́nu dúró tì wọn kọ́ máa ṣe dáadáa sí wọn. àwọn afáà ṣe àlàyé lórí eléyìí pé tó jẹ́ pé jihad tá a múra fún ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkàn ṣẹlẹ̀ lójijì báàlú tí ò ní bùkátà sí pé a lè wá consultation ó ní ìdí ká tètè jà láti sàmórí bọ́m̀bẹ̀ ìyẹn ṣeéṣe ṣùgbọ́n tí èèbá ti ṣe yùn tó yẹ pé ó ní bùkátà sí pákálọ̀ gbàyọ̀ dáná òbí táwọn òbí bá ní rárá o ò lè lọ o kéèyàn rárá kéèyàn rárá mùsùlùmí. òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àjáhàmà qala qala rasulullahi sallallahu alaihi wasallam ọ̀kan nínú àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọwọ́ ṣé ìyá rẹ̀ yìí wà láyé ó ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ńlá ní alzimha lóòrọ̀ mọ́ máa tọ́jú ẹ̀ máa ṣe dáadáa sí mi torí pé kí ni fa inna jannata tata aqdamiha torí àlìjánná ń bẹ ní àtẹ́lẹsẹ̀ rẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ní yaani alwalida ìyẹ́yàn láti máa mójútó wọn débi kó jíṣẹ́ lásìlá àlọ́sílẹ̀ mi sọ wípé ìnà àbárò bír àyẹ̀sẹ̀ rọ́júlù àlà wúdi àbíyí bàdà àná ìwọ́lá àlàb. ètò dáàjù nínú máa ṣe dáadáa sóbì èèyàn ara rẹ̀ ni wípé ńgbà tí bàbá èèyàn ọba sí ń tòsí tàbí ó ni o tàbí ó ti ẹ̀rìnrìn àjò ni àwọn tí òbí èèyàn máa ń ṣe dáadáa sí tí ó fi jẹ́ pé nígbà tí wọn ò sí ní tí bàbá ò sí nítòsí wọn ò mí sí àìsí nítòsí bàbá wọn kéèyàn má jẹ́ kí wọ́n mí sí ẹ̀ kéèyàn yìí máa ṣe dáadáa tóbi èèyàn ń ṣeun lára dáadáa fún òbí èèyàn ló jẹ́ tí ò yẹ kéèyàn fi lẹ̀ láti má ṣe. Ah, débi kó jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam sọ yìí pé inna allah ta'ala harrama alaykum uquqal ummahat ọlọ́run ọba ṣẹlẹ̀ wọ̀ fún yín ẹ gbọ́dọ̀ fi ẹ̀tọ́ àwọn ìyá ẹ gbọ́dọ̀ fi dùn wọ́n látara mímójútó ó sọ ń bomi pé inna allaha yusikum bi ummahatikum thalatha marrat ọlọ́run ọba wọ́n ń pa yín láṣẹ ò pé kẹ́ ẹ ṣe dáadáa sáwọn ẹ̀yà yín o ọlọ́run ọba ń pa yín láṣẹ o pé kẹ́ ẹ ṣe dáadáa sáwọn ẹ̀yà yín o ọlọ́run ọba ń pa láṣẹ o pé kẹ́ ẹ ṣe dáadáa sáwọn ẹ̀yà yín o ọwọ́ àti sọ yìí pé inna Allah ta'ala yusikum bi abaikum ó tún wá pa yín láṣẹ náà ẹ ṣe dáadáa sáwọn bàbá ó pa yín láṣẹ ẹ ṣe dáadáa sáwọn bàbá ó sọ yín lẹ́ẹ̀mejì ó sọ tìyá lẹ́ẹ̀márùn-ún torí wípé kí tó bá ti di wípé àgbà ń bọ̀ bàbá ní bàbá ní bùkátà láti mójútó lóòótọ́ ṣùgbọ́n ìyá ní bùkátà sí mímójútó ju bàbá lọ débi pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam sọ yìí inna amal rojul sínú àbí ọ̀nkú èèyàn àbúrò bàbá èèyàn lọ́kùnrin àbúrò rẹ̀ ní ẹ̀tàbẹ́gbọ̀n bàbá èèyàn ìbejì bàbá èèyàn ni ẹ̀tọ́ téèyàn ó fún bàbá èèyàn níbi àmójútó òun náà ni èèyàn ó fún àbúrò bàbá èèyàn tàbí ẹ̀gbọ́n bàbá èèyàn lọ́kùnrin èèyàn uncles àti lóbìnrin náà ìkójú sẹ́nọ́sílà alọ́sọ́làm sọ yìí pé bàbá ni lẹ́kùn méjì mu'ajjalani uqubatuhuma fi dunya tó jẹ́ wípé téèyàn ò bá mójútó wọn ìyá rẹ̀ máa tètè ṣẹlẹ̀ síyàn ní wàràǹwéré ọlọ́run ọba máa fi ìyá rẹ̀ jẹ̀yàn láyé ní wàràǹwéré kó tó dijọ́ gbẹ̀ndẹ̀ alikiyama ó ní albagyu wẹ̀rẹ̀ uquq bagyu ìmá dàwùjọ́rú àti ìmá fún àwọn òbí ní ẹ̀tọ́ wọn. eléyìí pàtàkì débi wípé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó mú àlàyé kan wá wípé àwọn mẹ́ta kan baynama thalathatu nafar yamshuna akadahum al-matar wọ́n ń lọ ni wọ́n lọ wá jíjẹ mímu òjò wá bẹ̀rẹ̀ sí rọ̀ fa awaw ila ghar fi jabal ìgbà tójò bẹ̀rẹ̀ sí rọ̀ ihò tí ń bẹ ní abẹ́ àpáta wọ́n bá sá sí abẹ́ rẹ̀ ibi tí wọ́n ti sásẹ́ bí sásí lábẹ́ yìí fanhatat ala fami gharihin sokhratun minal jabal fantabaqat alayhi òkúta kan ló jábọ́ látòkè àpáta wọn ló dì wọ́n mọ́ inú. No ihò tí wọ́n wà tí wọ́n ní káwọn ti sinmi kọ́ọ̀lẹ́ báyìí dóhùn lè báyìí àwọn bá sọ fúnra wọn ọ̀kan nù àwọn ará wọn bá sọ fúnra wọn ń zòrò àmẹ́lẹ́n amiltumuha salihatan lillah fad'u biha la'allahu yufarrijuha ankum ẹ jẹ́ àwọn sẹ́ta bá ti ṣe tá a ṣe torí ọlọ́run ọba tá a ṣe torí kankan. káwọn àfi bẹ́ẹ̀ lọ́hùn ọba torí Allah subhanahu wa ta'ala sọ yìí pé yàrá lẹ́dínà amanu taqullah wabtaghu ilayhi alwasila ẹ̀yin tẹ́ gbọ́ lọ́wọ́n ẹ fi nǹkan ṣe ikona ẹ fi bẹ́ẹ̀ ọ̀kan ni wọ́n bá ẹ jẹ́ àwọn àwọn tá a bá ṣe níṣẹ́ rẹ̀ nà. akọba kọlọ́n ọba kókó ayọ̀ kúrò nínú tàwa lọ́kàn nù wọ́n bá sọ faqala ahaduhum ọ̀kan nù wọ́n bá sọ pé alahumma wọ́lọ́n ọba innahu kana li walidani sheikhan kabiron wa mra'ati wali sabiyyatun saghar alayhi mo láwọn òbí méjì méjèèjì ìyá àti bàbá wọ́n ti dógbó wọ́n ti dàgbà mo dẹ̀ níyàwó mo dẹ̀ láwọn ọmọ kéékèèké. fa idha arahtu alayhim halabtu fabadatu biwalidayya fasaqaytuhuma qablan bunayya wa inni laha bi dhati yawmin shajar kí n tó kíyàwó mi ó tó jẹun tàbí kí èmi ó tó jẹun tàbí àwọn ọmọ yìí kí n tó jẹun mo máa ń fún wàrà kí n tó mu tàbí kí àwọn mi ó tó mu tàbí káwọn yìí ó tó mu wàrà àwọn òbí mi méjèèjì ó ní mo máa ń fún mo wá pẹ̀yìn tí tètè dé mo rí ìdí lọ́wọ́ fọlẹ́m áti hata amsaitu fọjọwọtu ma kọdinama mo wá pẹ́ dé ngbà mo wá dé lálẹ́ àwọn méjèèjì ti sùn fahalabtu kama kuntu ahalobu mo wá fún wàrà bí mo ṣe máa fún fọjítu bilhalab mo wá gbé wàrà dé ngbà mo gbé wàrà dé fọkùntu ẹndaru òsèhìmá mo wá dúró níbi orí àwọn ìyá mi àti bàbá mi àwọn méjèèjì akrahu an uqizahuma min nawmihima ìfẹ́ jí wọn wa akrahu an usqiya sabiyatan qablahuma ìdẹ̀fẹ́ fún àwọn ọmọ mi kí wọ́n mú kí bàbá mi ó tó mú àtìyá mi bí mo ṣe máa ṣeun ìfẹ́ yapa sí ìdẹ̀fẹ́ kí wọ́n jí ìfẹ́ jí wọn kúrò nínú oorun mo wà ní irun condition báyìí wasobiyatu yatada woon ẹnda kọdẹni àwọn ọmọ kéékèèké yìí wọ́n wá ń pariwo wọ́n ń sunkún níbi ẹsẹ̀ ebi ń pa wọn. falam yazal zalika dahbi wa dahbuhum hatta tala alfajr báwọn méjì bí àwọn ọmọ yìí bí ẹ ṣe ń pariwo ni tèmi náà dẹ̀ dúró tèmi náà rẹ̀ wọ́n tẹ́ tí mo dẹ̀ dúró lórí àwọn òbí mi méjèèjì tí mi fẹ́ jí wọn títí títí alifájàre fi yọ gba alifájàre iṣẹ́ tó yọ yìí ni wọ́n tó jí làwọn ọmọ iṣẹ́ tó ṣe bí ẹ̀ ń sùn ẹni yìí wà ń sọ pé fa in kunta ta'lamu anni fa'altu dhalika ibtighaha wajhik wọ́lọ́wọ́n ba tọ́wọ́ mọ̀ yìí pé mo ṣe nǹkan tí mo ṣe láti fi wójú rẹ̀ nìkan fọ́ọ̀rù fọ́fúrújì lánàá fúrújì tán náírà mi ní àsàmà bá a bá a jẹ́ kí òkúta tó di ẹnu ihò yìí kó sún ní sunsun táàtì ẹ̀ lè rí sánmà lókè pé a a ń kó nínú ewu bọ̀ ìgbà tí mo ṣe léyìí fọfọrọjọ lọhùn mí ní àfọrọjẹtẹ fọrọhùn mí àsàmà ọlọ́run ọba dẹ̀ mú òkúta yìí ó sunkún fún wọn tí wọ́n fi lè rí sánmà wípé a àsáàní kú síbí nínú ìṣesí ni tó wípé Allah subhanahu wa ta'ala ń yọ́nú sí kì í ṣe pé ń yọ́nú sí nìkan téèyàn bá lò ó láti fi wójú rí ọlọ́run ọba láti fi bí abùkátà tí ń fẹ́ Allah subhanahu wa ta'ala yóò jẹ́ kí bùkátà yẹn ó bíyà. Ah, òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ó mú ìṣẹ̀lẹ̀ yìí wá fún wa láti fi tó wa lójú bí ó ṣe pàtàkì tó pé ọlọ́run ọba ń yọ́nú sí ìmọ̀ ṣe dáadáa sí òbí ẹni ah, kí Allah subhanahu wa ta'ala kó fún wa ní ah, ìgbàgbọ́ àti akitiyan láti ṣe dáadáa sí wọn kọ́mọ́sá àgbà ní ẹ̀sìn lọ́wọ́ wa now wa isana ilayhima. wa adamu idahima. now. idahima wa khususan inda al-kibar. aa ìmáàmà fara ni wọn pàápàá jùlọ nígbà tí wọ́n bá ti dògbó torí wípé kí ni nígbà tí wọ́n bá ti dògbó ni ìjẹ́ ọmọ ẹdí ẹlẹ́ẹ̀kejì yẹn ni máa sábà fara hàn jù wọ́n lè máa tọ́ ara wọ́n lè máa sàrán o lè ṣe ń jẹ kan nísìnyí kan sọ wípé kò dé tiẹ̀ wọ àwọn jẹ mọ́ omi làwọn fẹ́ jẹ wọ́n lè jí lójijì ó ní òun fẹ́ jẹ bọ̀ọ̀lì lẹ́yìn ìgbà tó gún yẹn tán àwọn bí aràn bí aràn tọ́jẹ́ wípé yìí máa súnyàn kàn gírí téèyàn bá ṣọ́ra yìí máa tìyàn láti tètè ṣe wọ́n yìí tàbí kéèyàn má bìkítà allah subhanahu wa ta'ala ọba adẹ́dà tọ́mọ gbogbo ilé ló fi wá sọ pé náà. ووصينا الإنسان بوالديه إحسانا apá ọmọ ẹ̀dá ènìyàn apá láṣẹ lórí àwọn òbí rẹ̀ méjèèjì wípé kó ṣe dáadáa sí wọn o. hamalathu ummuhu kurha ìyá rẹ̀ ìyá rẹ̀ rù ú ó ru oyún rẹ̀ fúngbà kan wa wada'athu kurha ọdẹ bíi ọjẹ ẹ̀yà ayípa tún bíi ó ó fún un lọ́yàn ó ṣe gbogbo wọn fúngbà kan. وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه الله سبحانه وتعالى tún fi ń tó alétí lórí àwọn òbí náà ni wípé òun ṣe ní ọ̀ranyàn àṣẹ ọlọ́run ọba ni tó jẹ́ pé kò sí àmóríbọ́ ń bẹ̀ ní gbogbo ìgbà allah ta'budu illa iya kò sí tí ẹ̀dá gbọ́dọ̀ sìn ní gbogbo ìgbà gbogbo condition tí bá wà illa iya àfọwọ́ adéda nìkan lẹ́bi kó jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam nínú wàsíyà tó fún Abu Darda ó ní la tushrik billahi shay'an má sìn kankan pẹ̀lú ọba ọba dàbí ẹ̀dá má fi nǹkan kan ọba wórogún wọ̀hìn kò tí ì tán àwọn òṣèré tán wọn àbá máa gé ọ wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí tàbí kí wọ́n dáná sọ ọ́. kí ló fi nínú tọ́tún sọ ni wípé wàá ti wà lédè ṣe dáadáa sáwọn òbí rẹ méjèèjì walaw amaraka an takhruja lahuma min dunyaka fakhruj lahuma gbogbo ntọ́ bá ní nínú táyé tí wọ́n bá ní táwọn fẹ́ nìyí ṣọ́ra o tètè fún wọn ló fi jẹ́ pé hadith ta kà síwájú yẹn wọ́n fi ń sọ fún wa ní pé ẹ̀tọ́ ti àwọn òbí méjèèjì wọ́n ṣáájú tìyàwó wọ́n dẹ̀ ṣáájú tàwọn ọmọ torí pé kí ni arákùnrin yẹn sọ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam sọ yìí pé àwọn ọmọ ń sunkún ìyàwó àtòun náà ti jẹun àwọn òbí rẹ̀ tí ó jẹ́ pé àwọn ni àkọ́kọ́ máa jẹ́ ìyá kọ́kọ́ máa mu wàrà yìí wọ́n dẹ̀ ti sùn kò fẹ́ jí wọn kọ́ má bàa di pé bóyá ọ̀daràn mọ́ wọn lójú àwọn ọmọdé ń sunkún kò bí tí ó le tó lára rẹ̀ tó fẹ́ tẹ̀ lófin ọlọ́run ọba dé ó dẹ̀ dúró ó ń sàrún ó ń re àwọn ọmọ yìí ó ń rẹ̀ wọ́n tẹ́ títí títí tálùfájà rẹ̀ fi tó táwọn òbí rẹ̀ torí yóò ṣáà jí wọn fún un tẹ̀ fi wá jí láti kọ́kọ́ fi mu ló fi jẹ́ pé ẹ̀tọ́ àwọn òbí ó lágbára ju ẹ̀tọ́ ìyàwó lọ ó pàtàkì ká mọ eléyìí ká sọ pé wàhálà àwọn òbí yẹn pọ̀ jù ọ̀rọ̀ burúkú ni ọ̀rọ̀ burúkú ni tí wọ́n ṣáájú tìyàwó kò é kò sí nínú ìṣesí Islam káwa máa rí ìyẹn òbí ẹni fín àwọn òbí ẹni fín torí tikini torí ìyàwó ẹni abẹ́dàá torí pé kí ni tí wọ́n bá ní kọ́ ọ́ àṣẹ yẹn tíkè Abdullahi bin Umar ọ̀dàlá ànàmà ó ní mo níyàwó ìwà ìyàwó mi dáa mo fẹ́ràn rẹ̀ Abdullahi bin Umar ọ̀dàlá ànàmà kèé ṣe ẹni tí ó fẹ́ràn obìnrin tí ìbá ti rẹ̀ dáa torí àbẹ́dùhùn wọ́n azahadùhùn kò sẹ́ni tó sin lọ́wọ́n ọba tó nínú àwọn sàbí òjíṣẹ́ náà sàásánà kò sẹ́ni tó sára tó yẹra fáyé pé ká tara báyé kọ́ mọ́ bá ká súnra kì fáyé torí kọ́ mọ́ bá bọ̀rún wa jẹ́ tó tó Abdullahi ibn Umar radiyallahu anhu. ó ní mo fẹ́ràn ìyàwó mi ọlẹ́sìn ó níwà gbogbo ní ẹ̀fí jóòrò obìnrin tán ó ní Baba, mi ní kí n kọ́ Sayyidina Umar ọ̀darà ana, ọ̀rọ̀ yìí yóò sẹ́mà yóò sì yàn bákan mo bá di gba wájú òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam lọ mo ní mo fẹ́ràn ìyàwó mi ọlẹ́sìn oníwà bàbá mi ní nkọ́ òjíṣẹ́ ńlá nílò ọkọ̀ ọ́.